والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الرابعة والستين من سورة مريم وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا آية أيوة. آية كان لني أقطع nínú suratu Maryam wọ́n ló sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ẹgbàá wa tí imaamu Ahmad ó gbé jáde nínú musnad rẹ̀ gba ọ̀nà Abdullahi bin Abbas radiyallahu anhuma. قال قال رسول الله صلى الله عليه وسلم لجبريل ما يمنعك أن تزورنا أكثر مما تزورنا كلا الدين تعمى بواو نيك باتيو قجيك باتو ما في بواو لهم جبريل عليه السلام anabi bi léèrè bẹ́ẹ̀ torógbó anabi kọjá pé wíwá tí wọn máa wá sọ́dọ̀ yọ pọ̀ ju èyí tí máa wá yìí lọ ayé a bá sọ̀kalẹ̀ wa ma natanazzalu illa bi amri rabbik akọ́là máa wá bọ̀ gẹ́gẹ́ bó ti ṣe wù wá akọ́là máa sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bá a bá ti ṣe fẹ́ a kì í sọ̀kalẹ̀. àyàfi pẹ̀lú àti olúwa ẹlẹ́dàá wa nbola wa lọ tá a bá sọ̀kalẹ̀ bitoluwa wa bá da tó darí wa sí ni torí ẹ iye ìgbà tí mò ń wá sọ́dọ̀ rẹ bó ti ṣe pọ̀ sí àti bó ti ṣe kéré sí ọwọ́ mi màkọ́ lọ́wọ́ ọwọ́ ọlọ́run ló wà nítorí pé àwọn mẹ̀lẹ́kà ẹni tọ́lọ̀ ń bá ní kí wọ́n ṣe làwọn máa ṣe torí ẹ̀ ọlọ́ni máa yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn kì í sọ ṣáájú kólú ẹlẹ́dàá tó sọ àti ọlọ́run làwọn máa fi ṣiṣẹ́ la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ntọ́lọ́mbá ní kí malẹ́kọ̀ọ́ ṣe ní malẹ́kọ̀ọ́ ṣe. ó wá nínú ẹgbàá wa kan eléyìí tí imaamu Bukhari tó ń gbà jáde yàtọ̀ sí imaamu Muslim ní ìparí ẹgbàá wa tá a yẹn kí ló dé tó o máa bẹ̀ wá wò ní ìgbà tó pọ̀ ju iye ìgbà tó máa fi bẹ̀ wá wò lọ. àyà wa sọ̀kalẹ̀ níparí àdéhùn yẹn fakana dhalika aljawabu li muhammadin sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ fanabi muhammad sallallahu alayhi wa sallam. wọ́n tún gba ẹgbàá wa mi wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n ní malaika jibril ọkọ̀ láti wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kíkọ̀ tí malaika kọ̀ láti wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam òun ló mú kí anabi ọba nu jẹ́. eléyìí ó dùn má nàbì nítorí kọ́mọ̀lọ́ jẹ́ wípé bọ́yá nàbì ti ṣe kan sí màláìkà wa kọ̀ láti wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi tó ń ti pé àwọn màláìkà ò lè ṣe bẹ́ẹ̀ kéde ẹ̀ wá nǹkan náà tí ṣẹlẹ̀ tí màláìkà fi sọ and therefore òun ò ní wá mọ́ òkè tí màlẹ́kà lè ṣe bẹ́ẹ̀ tí bá ti sọ pé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í ṣe ọlọ́run lórí nítorí bá fi pa wọn láṣẹ àṣẹ rẹ̀ ni wọ́n máa tẹ̀lé káwá tiẹ̀ wá pé anabi sallallahu alaihi wasallam ẹsẹ̀ tí mọ̀láìkà wa lè tara bẹ́ẹ̀ kọ́ sọ pé tọ́lọ̀ ń bá tẹ̀ ẹ̀rùn ṣe òun ní jíṣẹ́ ń bọ́ ń tọ́ ọpẹ́ sànàbì sallallahu alaihi wasallam ńkọ wá lè ba ànábì lọ́kàn jẹ Jibril wá wá lẹ́yìn rẹ̀ ànábì wa ní kí ló dé tó fi jẹ́ pé ẹpẹ́ sí wa ẹ̀ wá wá dúró yé ìgbà yìí torí kọ̀ọ̀kan lè jẹ́ pé kọ̀ wá ọkàn anábì wa bàjẹ́ inú anábì ó dùn màlẹ́kà tí wàá mà láì jẹ́ pé anábì sọ̀rọ̀ àdórí pé màlẹ́kà náà máa ń tọ́pọ̀ àmà kul la ya'lamu man fi samawati wal ardi al ghayba illa Allah sọ́kè gbogbo ẹni tí ń bẹ́ ń sẹ́mà ẹnìkan nù ó máa ń tọ́pọ̀ àmà àyàfi Allah pàtàkì tó sọ fún lọ náà tó máa ti ń lọ. tọ́ ìwà tí anábì wa sọ bẹ́ẹ̀ tọ́ Jibril ọmọdé ọlọ́mọba sọ àyàkálẹ̀ bí Jibril ọ̀ka fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam. وما نتنزل إلا بأمر ربك أواكي سقاليو àyàfi pẹ̀lú àṣẹ olúwa rẹ̀ olúwa rẹ̀ ni ó pa wá láṣẹ láàfi sọ̀kalẹ̀ lahu ma bayna aydina olúwa òun ló ní ti ń bẹ níwájú wa wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni òun ló ní ti ń bẹ nílé ayé wa ma khalfana òun ló tún ní ti ń bẹ lẹ́yìn wa wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ìgbéǹde alqiyama wa ma bayna dhalik ọlọ́tún ní ti ń bẹ láàrin méjèèjì kí ni bẹ láàrin méjèèjì wọ́n lọ náà ní ma bayna an-nafkhatayn ní ti ń bẹ láàrin fífi atẹ́gùn sí ìhó lẹ́ẹ̀méjèèjì nítorí tó bá fẹ́ ìhó alákọ̀ọ́kọ́ nínú ọ̀kan nínú ọ̀rọ̀ tó wà gbogbo ẹ̀dọ́ nínú ọ̀rọ̀ kejì gbogbo ilé ayọ́ dàrú tí wọ́n bá fẹ́ ìwà alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ oríṣi méjì ló wà ọ̀kan sọ pé gbogbo abẹ̀mí òkú wọn ló fi kọfí sóòrù fọ̀sọ́ àyẹ̀kọ́ máa ń fi sẹ́mà wá sí wọ́n ọ̀rù illa man sha nínú ọ̀rọ̀ ẹlẹ́kejì wọ́n ní tí wọ́n bá sí ìhó gbogbo nǹkan dàrú á dàkú lọ gbaragada àwọn ẹni tó bá kú láyé ńgbà náà ọlọ́ni wọn ló fi kọfù sọ fàfẹ́zìá máa ń fi samawati wal ard fẹ́zà nafxatu fẹ́zà ó yàtọ̀ sí nafxatu as fífi atẹ́gùn sí ihò eléyìí tí ó mú kí gbogbo nǹkan. ọ̀dàkú lọ gbọ́nrangada kí lè ayé ọ̀dàrú wọn lọ yà tó ṣé ètí ó kí gbogbo nǹkan kúkú kú sọ̀rọ̀ oríṣi méjì yẹn lọ àdúró fún àwọn àyà náà tó wá wọn jẹ́ méjì. tó àwọn pẹ̀lú tẹ̀síìrì náà ṣe ń bí ó túmọ̀ sí pé fífẹ́ méjì ẹyọ náà ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀mejì torí rẹ̀ wọ́n ní ẹni tí ń bẹ láàrin fífẹ́ atẹ́gùn sí ìhò ọlọ́run ọba lónìí fífẹ́ ẹlẹ́ẹ̀kejì fẹ̀yìdá ọ̀hún kẹyàmúnìyàn bọ̀rọ̀ òjijì ní gbogbo ọba dìde náà máa wò fẹ́ gbẹ̀dàl وما كان wàmà kàná rọ̀bù kàná síyá olúwa rẹ̀ kìí ṣe olùgbàgbé wọn rò ti gbàgbé rẹ ti gbàgbé iṣẹ́ tí ń sọ̀kalẹ̀ fún ọ báyà alukurani ò ní sọ̀kalẹ̀ mánu àti sọ̀wọ́n náà di nǹkan gbàgbé láà wà máa kánà rọ́bù kánà sí yíyá olúwarẹ̀ tí màá gbàgbé lẹ́sẹ̀ ìgbà sísọ alukurani kalẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́rọ́rùn kọ́rọ́ gbọ́ fún anabi sallallahu alaihi inna sanulqi alayka qawlan thaqila ṣùgbọ́n ti mára báyìí ó ti di nǹkan tó ṣe pé lọ́wọ́ fi lè dáṣẹ̀ tọ́pẹ́ díẹ̀ ìdààmú tó ti bá anabi sallallahu alayhi wa sallam àfìgbà tí àyà ti gbẹ̀yìn nínú alukur'ani tó sọ̀kalẹ̀ wọn náà lọ́kàn anabi sallallahu alayhi wa sallam lọ́balẹ̀ wattaqu yawman. ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون فتليت السلام لقى النبي صلى الله عليه وسلم لتوباله tọ ìfinilọ́kànbalẹ̀ lélẹ́yìn kánàbì sallallahu alayhi wa sallam títí sọ̀kalẹ̀ mọ̀lẹ́kà wà bọ̀ tí wáhì tó bá rọra pẹ́ díẹ̀ láti gbàdégbà ó túmọ̀ sí pé màlẹ́kà ń bọ ọjà àbí yàn ọ́ lódì torí pọ́lọ̀ ni ọ̀pọ̀ aláṣẹ kọ́ wá ni ó fi wá pọ́lọ̀ wọn bá kọ́ aláṣẹ ọ̀nà ọ̀dà tí ó fi wá màlẹ́kà yìí ṣe bí àwọn èèyàn pọ̀lọpọ̀ nǹkan lọ́mọ máa ṣe ní ìgbà tí bàbá rẹ̀ tó wà nítòsí tọmọ òní gbàtẹ lọ́dọ̀ bàbá rẹ̀ kó tó di kó sa àwọn nǹkan tí ń ṣe ẹ má yé wà lọ́mọ ọmọ ọ̀hún tí ó sọkùnkùn pamá sí bàbá àtìyá rẹ̀ táwọn òní mà nípa rẹ̀ torí yọ ọmọ òkú òun ìkúkú sọmadé tí wọ́n á fẹ́ wọ́sọ wọ́n ẹ̀sẹ̀ máa gbàyọ̀ǹda àbí wọ́n fẹ́ bọ́sọ fún ọdún sẹsẹ lọ gbàtẹ bàtà ló wọn fẹ́ wọ̀ tí wọn lọ gbà yọ̀ǹda ìwẹ̀ tàbálù àlá ó ti ṣe bùkátà yọ̀ǹda àmàlẹ́kọ̀ rí bẹ́ẹ̀ àmàlẹ́kà wọ́n ṣe kankan àyàfi pẹ̀lú àti ọlọ la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ ṣáájú kọ́lọ́n tó sọ̀rọ̀ àṣẹ ọlọ́run làwọn máa fi ṣiṣẹ́ àìwá jẹ́ pé wáhàyí ń sọ̀kalẹ̀ sí ọ léraléra kò túmọ̀ sí kọ́ lọ́wọ́ bá gbàgbé rẹ tó bá ti wọ ọlọ́run lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tó bá ti wọ ọlọ́run lọ́lọ́wọ́ bá máa sọ̀kalẹ̀ àmọ́ òní kú ṣáájú ká tó sọ̀kalẹ̀ tán sanqri'uka fala tansa nítorí pé tó bá ti ń sọ alukur'ani kalẹ̀ anabi sallallahu alaihi wasallam máa ń kájú gbà tó máa wò pé kó o tètè gbà kó o tètè gbà kó o tẹ̀ má lọ gbàgbé ọlọ́ni akọ màá ké aka fún ọ tí wọn náà máa ké tó sì ní gbàgbé bẹ́ẹ̀ náà ni. àyà tún fi hàn wá nínú Suratu Taha Ànábì sallallahu alaihi wasallam ọjọ́ ẹni tó ṣe é pé ó máa ń kájú gbà tí màláìka bá ti ké fún ó máa ń kájú gbà lọ́dọ̀ màláìka tí màláìka bá ti ké fún kì í ṣe pé ó máa ń kájú gbà lẹ́nu màláìka torí sọkúsọ o kò síbi tọ́lọ̀ sọ fún akpé lẹ́nu kò síbi tó ti sọ fún lẹ́nu mo rò pé wa tá a bá ń sàlàyé lo èdè tá kì í ti kọ́ kàn máa lo èdè ní lílo èdè ìgbọ́rọ̀ là ń sọ hmm. gbogbo tó bá ti jẹ́ al-aqida tó jẹ́ máa tawhid wàá máa máa ru gbólóhùn tó ń bá ń lò kì í ti pé kí ẹ máa kánjú gbà lẹ́nu màláìkà hmm. kí ẹ máa kánjú gbà lọ́dọ̀ màláìkà kì ti kọ́ sọ pé al-Qur'an ta gbọ́ láti ẹnu ọlọ́ ẹnu ọlọ́ báwò mo rò pé wa nínú aqidati ahlu sunnati wal jamaa àìsọpọlọ ọba lẹ́nu àtìní sọ pé kọ lẹ́nu nítorí pé kò síbi tọ́lọ̀ ti sọ fún apó lẹ́nu kò sì síbi tó ti sọ fún apé ọ̀hún lẹ́nu. wọ́n á sọ̀rọ̀ ààrẹ bí bá a sọ̀rọ̀ tó máa ń sì bá a sọ̀rọ̀ ẹnu ni ọ̀gbádùn nìyẹn sọ̀rọ̀ pé èèyàn ló máa ń sọ̀rọ̀ gbẹ̀nu àbí òye wa tó bá wu ọlọ́run apé kápótí ọ sọ̀rọ̀ tó bá wu ọlọ́run apé kógiri ọ sọ̀rọ̀ ó sì jẹ́ pé tó bá jọ́ gbẹ̀ndàlùkúyàmù ẹ̀ríkọ́ wọ wa ẹsẹ̀ wa gbogbo oríkèé wa wọ́n máa jẹ́rìí lé wa lórí tó bá dọ́gbìn lálùkìyàmù láì láhán láì lẹ́nu torí ẹ̀ èyí tí ọlọ́ni fata'ala Allahu al-maliku al-haqq fala ta'jal بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما anabi máa ń kánjú wọn tó sọ kalẹ̀ tán yóò ti fẹ́ hàn ọlọ́ni máa máa kánjú ma jẹ́ wọ́n kà fún ọ tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá ti kà fún ọ tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn náà ti hà mí a ọlọ́wọ́n bá iṣẹ́ rẹ̀ ga iṣẹ́ rẹ̀ ga a ní ìtìta bá fẹ́ hàn kan kò sólùwà rẹ̀ láyè tó bá fẹ́ hàn kan ó bùkátà kó farabalẹ̀ tí wọ́n bá kà fún ọ báyà ọpọlọ rẹ mú débẹ̀ títí ọba ti gbọ́ ó ti hàn tí ọba ti gbọ́ ó ti hàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún bùkátà láti tún ìyàwó pọ̀lọpọ̀ akọọlẹ àwọn asẹsẹ ha àbí kọjá pa akaalẹ àwọn asẹsẹ ha àwọn bá ti ń kà lọ ha nǹkan ọ̀pọ̀ ni tọ́ba pọ̀ yọ dàrú ó gba ìnáfojù ó gbójú fáìnà ó ti ń tọ́ yẹ kó ọ̀fà sẹ́yìn síwájú ọ̀fà tiwájú sẹ́yìn sòṣùgbọ́n orí ńlá tọ́lọ̀ ti fa nàbì sallallahu alaihi wasallam nìyẹn àtàwọn ànábì ọlọ tọrọ ọlọ máa ti ń sọ̀kalẹ̀ báyìí ó ti parí tìrẹ wọn sọ pé ìmá tiwọn kìí ṣe irú ìmá tiwa al-ilmu ilman méjì nìmá. à ń pè ká ní ilmun daruri ilmun daruri à ń sì ń pè ká ní ilmun muktasab ilmun muktasab ilmun daruri náà ní tó ṣe pé la yasa'u ahadan náà sí jahluhu. kò lè ṣe é ṣe fẹ́nìkan náà àwọn ẹ̀kọ́ pọ̀ ọmọ ń parí. hẹ́rìhì sàmà kálukú lọ́mọ sàmà fa hẹ́rìhì ọ̀rù kálukú lọ́mọ lẹ̀ sàmà ya'lamu al-jami' anna as-sama'a fawqana gbogbo aláma kókè wa ní sàmà wa wa anna al-arda tahtana àbí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ wa ń sálẹ̀ wa tá a tó yẹ kí tí o bá gbọ́. nípa omi rí ọmọ nípa omi tani ó sì ń bẹ láyé àbá ó lè sẹ̀mí àfi omi kí ni wọ́n máa fọ oúnjẹ sí tí wọ́n máa sùn lé búrẹ́dì ni àbí báwo ọlọ́mọ máa jẹ òpónú ọlọ́mọ máa jẹ orin ìdí ni wọ́n máa wí máa jẹ ni gbogbo ló ti mà ra ọmọ rondo rondo gbogbo ń tẹ́ máa fún wa ẹnu wọn máa fẹ́ mu lọ tura àti màkè ń dára ti jẹ láyé kọ ẹnu làá fi lọ kìí ṣe mú ṣẹlẹ̀ wọn pè ní ilmun daruri ìmọ̀ tó ṣe pé kò lè ṣeé ṣe kéèyàn sọ pé wọn máa ń parí ẹlẹ́kejì wọn pè ní ilmun muktasab ìmọ̀ tí ń bùkátà ká sí wàhálà ká tó ní ibi táwọn yẹn ti yàtọ̀ nù àbí òye wa bí bá sọ pé. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات اللهم أكبر àwọn olùgbàgbọ́ òdodo nínú yín ga àmọ́ àwọn ẹni tó nímà àlékún àgbéga láàmàṣe fáwọn nítorí pé ìmà ẹ kò rọrùn قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون sọ fún wa sáwọn ẹni tó máa lè dọ́gba pẹ̀lú ẹni tí wọ́n máa bì wọ́n á lè dọ́gba wọ́n tún ṣàlàyé rẹ̀ lọ́nà mi pé onáà ni al-ilmu alladhi yuhtaju fihi ila al-istidlal ń bùkátà ká mẹ́rin wá ká tún wòye sí ìmàtí ń bùkátà ká mẹ́rin wá ká tún wòye sí òní wọ́n ń pè ní ilmun mọ̀kítẹ́sẹ̀ bí gánìkan sọ fún ọ nínú ìsìn máa hukmu máa hukmu siyami ramadan kí ni ìdájọ́ kásẹ̀ siyamu ramadan eléyìí màálùmù mìnàdínì bẹ dọrùrà màálùmù mìnàdínì bẹ dọrùrà gbogbo èèyàn ló nínú òfin ọlọ́run gbogbo èèyàn ló ti máa nínú òfin ọlọ́run pé rukunun min arkanil islam àyàfi òní àbáná ni mo gba islam eléyìí ó ṣe é ṣe kọ́ máma mo tiẹ̀ ti gbà tójọ́ mẹ́ta wàlàkín lábàá wa láhéré wa ẹ̀ẹ̀kan lọ́dún lóòrùn máa yọ ó ṣe ṣe kọ́ máma ìyẹn ni kó lùmọ̀ sí bóyá ẹ̀ẹ̀kan láàrin náà máa wá ṣàlàyé ẹ̀sìn fún wa àṣà àwọn eléyìí ó lè sọ pé wọn ma ẹnìkan sọ fún wa pé ma hukmul wisal ma hukmul wisal kí ni ìdájọ́ ká máa ṣe sùyàmù ká máa ṣe lọ bẹ́ẹ̀ ká máa sínú àfi ní sáré mhm, kí ni ìdájọ́ ẹ̀ ẹ sì má gbàgbé pànàbí máa ṣe bẹ́ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ fáwa káyìí sànàbí ẹ̀rí pé lẹ́yìn ó bùkátà ká dúró díẹ̀ ká ronú ẹnikẹ́ni pọ̀tọ́ pé ẹgbẹ́ bọ́ọ̀lù sí màmí àbí òye wa aha ẹnikẹ́ni gẹ́sítíà ọ̀tọ̀ bọ́ọ̀lù sí màmí kílẹ̀ rí ẹ̀ tẹ́lẹ̀ wọn pè ní ilmun mọ̀kítẹ́tẹ́ bí kan sọ fún ọ pé tá a bá fi ẹyọ kan tá a bá fi kún óòdò kí ló nà ẹyọkan sẹ́nìkan àlàyé tí ò ní mọ̀ yìí tá a bá fẹ́ ẹyọkan kún odò ẹyọkan a bá fẹ́ ẹyọkan kún ẹyọkan ńkọ́ ó di méjì tá a bá fẹ́ ẹyọkan kún méjì ńkọ́ tá a bá fẹ́ ẹyọkan tá a bá fi kún mẹ́rin ńkọ́ òkè tá a bá fi ẹgbẹ̀rún tá a bá fi kún àádọ́ta tá a wá tún fi ogójì tá a fi kún sáàkì mọ̀ ẹgbẹ̀rún àádọ́ta ogójì ó dé ẹgbẹ̀rún lé ní àádọ́rùn ó ń bùkátà kéèyàn ronú tá a bá fi márùn tá a bá fi kún méjì tá a wá yọ mẹ́rin kó nù rẹ̀ mélòó ló jẹ́ ó di mẹ́ta tó ẹ̀yàn mọ̀ àwọn gbogbo olóòtú tètè má bá àbí òye wa torí pé ó ń bùkátà ká ronú torí ẹ̀ máa yà sẹ́jú ila i'mali al-fikri wan-nazar wọ́n máa ń pè fún ma ní ilmun nazari ilmun nazari torí ẹ̀ ẹ̀rí bá wa wa kúrúntù ìmọ̀ méjì náà ni tó lè jẹ́ nǹkan tó ti yé gbogbo èèyàn àbí tí ò ṣeéṣe kéèyàn sọ pé kò yé o àbí kẹ́nìkan lọ jókòó sórí spíkà ní ìsinmi ẹ sọ pé tí àpótí lélẹ́yìn lè jí mo rò pé yé bébè yẹn lè jókòó bẹ́ẹ̀ ni òkú sùn lé lórí torí kẹ́ńtẹ́ fi ń bá sọ̀rọ̀ ni pé eléyìí ń bẹ́nu tí ò ṣeé ṣe kẹ́nìkan sọ pé ìmọ̀ ń pa rẹ̀ ìwọ náà rí ti mọ̀rọ̀ jáde ajẹ́pẹ́ ní tí wọ́n ṣe fún ni pé kíni kọ́ máa gbọ́rọ̀ jáde wọn ò ṣe fún jókòó wọn ò ṣe fún oorun bẹ́ẹ̀ náà ni a rí i pé lọ́dọ̀ àwọn èèyàn tí nǹkan kan ò tí ṣe wọn bákan méjì ni máa wọn kọjá ilmun daruri àbí ilmun nadari ilmun daruri àbí ilmun nadari tó a rí i pé àwọn kan wà sọ pé àwọn ọmọ ronú bó ṣe yẹ àwọn ọmọ ronú bó ti ṣe yẹ àwọn tí láwọn ṣe tọrí kọ àwọn sọ pé ìmọ̀ àtàwọn ilmul mukashafa ilmul mukashafa wọ́n ní irú rẹ̀ tún wà tẹ́lẹ̀ wọ́n sọ pé àwọn ní ìmọ̀ bàtìní wọ́n kàṣáfà rẹ̀ fáwọn wọ́n sì payà rẹ̀ fáwọn ṣùgbọ́n èèyàn yẹn ọ̀dà kankan mọ́ à èyí táwa dá mọ̀ tẹ́yìn ọ̀dà mọ̀ lọ́sàn-án yìí dolódò èyí tẹ́yìn dáàmà táwọn ọ̀dáàmà ńlọ́sọ yín di khurafiyun àwọn kàtàkàtà ẹ wo bọ́lọ̀ ń ti pin èyí táwọn adáàmà tẹ́yìn ọ̀mà ńlọ́sọ yín dolódo èyí tẹ́yìn dáadáàmà táwọn ọ̀mà ń parọ́ rẹ̀ lọ́sọ yín dó ń kàtàkàtà ashabu shatahat wa khuz'bulat wa khurafat wọn rò pé yé wa àwa wí chinese wọn á sọ pé ilmul batin ni wọn ní olódò ọmọ nǹkan kan ọ̀dà nǹkan kan mà tọ́ ṣé èwo wá ni nínú àwọn oríṣiríṣi tá a sọ yìí ìní máa tàwọn ànábì ọlọ à ń sọ pé sàdúkúrì òkà fala tansa wa qur rabbi zidni ilma irú màá wò irú màá wọlé ọlọ́run fò sí wọ́n ní ìmọ̀ táwọn anábì ọlọ́run kìí ṣe ilmun muktasab kìí ṣe ilmun nadari ṣe màtí bukata ka ṣe wàhálà àníṣe wọ́n ní tarumu al-izzata thumma tanamu layla yaghuthu al-bahra man ọ̀fẹ́ ka ọ̀wọ́n fi gbogbo òru sùn ẹni tí wọ́n wá lóà yọ wọnú òkun ẹni tí bá ń wá lóòló à yọ wọ nù ẹyẹ wo wọn fi ṣàpèjúwe ni ẹni tó bá ti nímà ó ti dẹni tó ga ọ wàá lè dẹni tó ga àfi kó máa ṣàìsùn lóru kó o fi tòru kó o fi kún tọ̀sán wọ́n máa ka àwọn tírà rẹ̀ wọ́n máa ka àwọn àwé rẹ̀ wọ́n máa gbá research lọ́sàn àti lóru nítorí pé ẹni tí bá ń wá mà láyé àwọn kì í jókòó tẹ̀tẹ̀ rẹ̀ àwọn kì í ráyè fún gbogbo àwọn nǹkan àránù tí ó bá wúlò tó torí pé ntọ́fà tí wọ́n fi dá yàtọ̀ nu sáwọn èèyàn yòókù àwọn ò lo àsìkò wọn dáadáa wọ́n wá fẹ́ lo àsìkò tiẹ̀ dáadáa ìwọ fẹ́ jẹ́ pé ìṣẹ́jú kan kò sá mọ́ ọ lọ́wọ́ wa kun mustafidan kulla yawmin ziyadatan min al-ilmi wasbah fi buhuril fawaid ojoojúmọ́ ayé lọ fẹ́ ṣàǹfààní. ó kéré ju àǹfààní ẹyọ kan ọwọ́ afẹ́ ga ọwọ́ à lóru ọmọ ahọ́rùn wọ́n jí ọjọ́ òní dìde ọwọ́ akótìrà kalẹ̀ òfin dírẹ́sì ṣẹ́ẹ̀fù rẹ̀ tó kótìrà sí àwọn àwọn òkè á ó yẹ kí n ra tíra mi jọ́jọ́ ní fólùm méje tóra yìí tó sẹ́kù méje lọ́yẹ̀ kọ́ gbà ẹ̀ ń tolé nù bí abọ́dá màmá màmá tó ẹ kó ju agbára wọn lọ láti fi jẹun abẹ́yẹn òní abọ́ olówó iyebíye ń bẹ lórí kọ́bọ̀dù wọn ò ní dáńjẹ sínú ẹ̀ wọ́n máa fi ké wọ́n máa fi jẹun mẹ́bí báyà bá bá dé sáré ẹni wọ́n máa fa fún eléyìí jẹun bẹ́ẹ̀ kọ́ ni tíra fọmọ ti ń wá mọ̀ bẹ́ẹ̀ kọ́ ni tíra fọmọ ti ń wá mọ̀ wọ́n máa yẹ tíra rẹ wò tó o bá láǹfààní láti sàǹfààní ẹyọkan lójúmọ́ kan gba náà lọ́kàn rí ó tó balẹ̀ àǹfààní ẹyọkan kan kéré nínú twenty four hours ó rí i pé etí màlánà mo gbọ́dọ̀ mà lónìí mo ti fi tòní tó fi kún tànà tó a jẹ́ pé ibi tó rò pé mo wà mo ti kọjá bẹ́ẹ̀ tó bí mà ti ṣe rí nìyẹn tó wọ́n ní ẹni tí bá ń wá mà kéésùn yóò mà ṣe wàhálà ni tamannaita فقيها مناظرا بدون عناء والجنون فنون أبدي الملا يوم نكو في شريعة ليس ولا ها dáadáa náà ní oríṣiríṣi làwọn wèrè o ìyẹn ké wèrè lẹni tó fẹ́ dolùmọ̀ láì ṣe wàhálà tàwọn mà ṣe àwọn wàhálà yẹn ó rí i pé tó bá ṣe wàhálà náà sọ pé tó bá fi gbogbo ara rẹ̀ lẹ̀ fà ti wá mà ìdajì mà lónìí tọ́ba ajẹ́ pé ìdajì àkókò rẹ̀ lọ́wọ́ àfilẹ̀ nǹkan ìlànà sọ eléyìí túmọ̀ sí pé àwa bá ṣe máa ṣe wàhálà nù ẹlòmíì yóò ṣe wàhálà rẹ̀ lásán ọlọ́dà kò má jà ṣe wàhálà ṣe wàhálà sí ń wá máa lóòótọ́ ń ṣe wàhálà ju gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ́pọ̀ nímà nítorí pé bọ́yá kọ̀rẹ́ ni gáìdì ẹ̀ lọ sórí direct track ìdínà ẹ má fojú di àwọn olùkọ́ tí máa ń kọ́ yín lẹ́kọ̀ọ́ má fojú di àti lọ sílé kéwú lọ kéwú Maka torí kó ti rówó ra tíra kọlọ́ máa dáka tó máa ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀mà gbogbo èèyàn kàn máa fọpọlọ rẹ rẹ́rìn kọ́ mọ́ nǹkan kan actually ó dàbí ìgbà tí ń ka tíra gan but kò nǹkan kan ò yé ẹ̀wọ̀n pé mùsùlùmí àkàtó rẹ̀ nǹkan kan ò torí pé òòrẹ́ ni gáìdì ẹ̀ òòrẹ́ ni gáìdì ẹ̀ tọ́ba rẹ̀ ni gáìdì ẹ̀ tí ìwọ náà bá wá ń gbìyànjú ìyànjú yẹn wà jọra wọn ìmà rẹ wàá jẹ́ ìmà torí ẹ̀ báwa ṣe wà nù nílé ayé ń bì àbí òye wa wọn ni kárùtù nàjàtà walam tasluk masalikaha inna as-safinata la tajri ala al-yabasi ọfẹ yege ọfẹ sàṣeyege ó sì gbọ náà bí téèyàn máa gbà sàṣeyege à ó wàhálà sí o nítorí pọkọjú omi kan òsì ti máa tọ orí èpè kọjá inú omi lọkọjú omi máa gbà báwo sì máa ṣe wàhálà nù ká lè nímà tẹ́ ẹ máa ń kà nípa tán àwọn olùmọ̀tán fi nímà ẹ mọ̀ pé àti ìṣe wàhálà kankan àti ìgbìyànjú kankan wọ́n gbìyànjú gán wàláhì wọ́n gbìyànjú gán ọlọ́run aṣàánú wọn náà gán so báwa ṣe rí nu àmọ́ ànábì ọlọ ìmọ̀ tiwọn wọ́n ń pè ní ilmu mawhiba ilmu mawhiba so àwọn sufi nínú mustalahati tiwọn nínú terminologies tiwọn àwọn máa ń pè ní ilmun ladunni ilmun ladunni wa ataynahu min ladunna ilma níbi ọ̀rọ̀ Khidr pẹ̀lú anabi Musa ibi táwọn ti mú terminology yẹn pé ilmun ladunni àwọn ń pè ní ilmu mawhiba ìmàtọ́jẹ́ ẹ̀fùn fún ọ nídìí kó sọ́ọ̀kù kankan ọlọ́run kan fún ọ ni irú màtọ́lọ̀ fún àwọn ànábì ọlọ́run torí ẹ ọlọ́run ni وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا الله أكبر ọlọ́ni ọ̀ọ́mọ nǹkan kan tá ń pè ní tíra tẹ́lẹ̀ ọ̀ọ́mọ nǹkan kan ń pè ní tíra tọ́lọ̀ ń sọ ọmọ ìgbésẹ̀ pé ńgbà tá a ti wá ta ọ lẹ́sà tá a ti ọ́ lánàbì tá a kọ́ ọ ọmọ nǹkan kà ó ọmọ nǹkan kà nínú ìwé títí tó fi kú àmọ́ ọmọ nǹkan kà lórí gbogbo etí gbáyà rẹ̀ ọmọ kà uka torí ẹ̀ bí ìmọ̀ tàwọn ànábì ọlọ́run náà ni tòun á sọ pé irọ́ ló fi pa irọ́ ló fi pa sẹ́ẹ̀ máa pèjúwe rù rẹ̀ ọlọ́lẹ́kọ́ ọláàfà ọkàn lójú ní èwo náà kà gbọ́ ká bí ọ bá dáhùn dáadáa fi yẹ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rò pé yé wa ẹnìkan sọ pé ojú àlá ni wọ́n ti ń kọ́ nkí o tá a ní ń kọ́ lójú àlá wọn kọ́ ànábì bẹ́ẹ̀ lójú àlá wọn wá ń kọ́ wọ lójú àlá ìwọ gẹ́gẹ́ bíi ta ni gánà rí irú rẹ ni wọ́n ní wọ́n fọ mẹ́sílẹ̀ kí ó àbọ̀ ọ̀kọ́ nkí ó kankan ọdún wa ń gorí ọdún ọmọ wa ń para kpòrò pé ń jẹ́ oní ń tó màkíw gẹ́gẹ́ bíi tó máa fi ọ́ kọlọ́kọ́ kápẹ́ntìrì ọ̀gá rẹ̀ wá jọ́ ń gbogbo sẹ́tẹ̀ǹsì kò ní jẹ́ kó rí wọ́n bá ti wọ workshop tí wọ́n fẹ́ ti sẹ́fà lọ́dá kà wá ó lè kọ́kọ́ lọ ra mẹ́rin ìṣègbò tọ́wà lókè odò wa kó tó dé ó wákàtí mẹ́ta gbogbo sẹ́ wọ́n ti parí bẹ́ẹ̀ lọ́gá rẹ̀ ń ṣe títí ọmọ arọra rápálá ó sọ fún ìyá rẹ̀ kan tọ́ra yìí lọ́lé kọ́ mi ní kankan o á lè mú yọ ọkọ mi ní kankan ayé olúwa rẹ̀ jẹ́ wọ́n á ní ẹ àbáwá ni wa sọ́dọ̀ àbáwá sọ pé ẹ kọ́ mọ̀ mí kéw àdúrà ọdún yìí tó sì dá bàbá á ní ọ̀dà kò burú kí gbogbo èèyàn péjọ kọ́ wa òbí wọn kọ́ bí nǹkan ní gbogbo èèyàn bá mọ̀ péjọ dídé tí wọ́n dé bẹ́ẹ̀ ní wọ́n sí gbogbo fọmọ gbogbo tíra tí wọ́n kọ́ mọ̀ lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní wọ́n Allah, wajar. Ah, á ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ń bẹ̀ wọ́n ní nǹkan ọmọ innamal ilmu bita'allum. ta'allam falaysa al-mar'u yuladu 'alima Apa ẹ̀gbọ́n bẹ́ẹ̀ wọ́n ebi yàn lẹ́ni tó ní mà lọ́kọ́ mà falaysa aku 'ilmin kaman huwa jahilu olùmọ̀ kọ̀dàbí aláìmọ̀. èèyàn máa ń kọ́ mà lèèyàn máa fi mà innamal ilmu bitta'allum ilé ìjọba àwọn. wa ma kana rabbuka nasiya olúwa rẹ kì í gbàgbé gbogbo níta bá ti tọrọ lọdọọlọ Ọlọ́run ọbọ gbà lópin ìgbà tí àyìnbá ti pé àwọn májẹ̀mú ọwọ àlè pẹ o àbí òye wa ó lè pẹ o torí ẹ̀ ọlọ́sì wa sọ ń bì kan pé nasollaha fanasiyahum wọ́n gbàgbé ọlọ́run lọ́lọ́run bá gbàgbé wọn ọlọ́run sọ pé wa ma kana rabbuka nasiya wala takunu kalladhina nasollaha fa ansahum anfusahum nasollaha fa ansahum ọlọ́run mú wọn gbàgbé ara wọn. ọlọ́run ikpe pé nasalaha fanasi ya wọn gbàgbé bá gbàgbé wọn ọlọ́run tuntun sọ mi pé wọn máa ya àwọn ẹni tẹ́lu kú bá ti gbọ̀n lọ lọ́wọ́n irú rẹ̀ nù olóhùn yìí gbàgbé ó sì sọ fún mi lòún bá gbàgbé wọn <laughs> àwọn sọ pé olúwa kì í gbàgbé torí pé tí bá máa gbàgbé a pé àléébù nìyẹn ààyè nìyẹn. a sì máa wípé walillahil asma'ul husna fad'uhu biha tọ́lá làwọn orúkọ tó rẹwà jù tí àwọn orúkọ rẹ̀ bá rẹwà jù a jẹ́ pé àwọn ìròyìn rẹ̀ ló ga jù tí wàá máa gbàgbé àìròyìn àbùkù ni kìí ṣe ìròyìn gíga kìí gbàgbé rárá rárá ó ní ìròyìn gíga ó ní Allahu la ilaha illa huwa al láti àkóso hó sínátún wàlà náà ògbé kìí gbé á ń bọ̀ sí bọ́sí pé yóò sùn ìròyìn gíga nù kìí tó gbé á ń bẹ̀lẹ̀ ń tàṣe pé àwọn àpò sùn tó bẹ́ẹ̀ ni olúwa wa kìí gbàgbé kí wàá ló dé nínú àyà mi tó ní nasallaha fanasiyahum àwọn lọ́kọ́ sáájú gbàgbé Allah Allah bá gbàgbé wọn eléyìí ẹ̀san ni wọ́n ń pè lẹ́yìn. aljaza'u min jinsil amal irú ń tọ́ ọba ṣe náà lọ gbà lọ́dọ̀ tọ́lọ̀ wọ́n gbàgbé ọlọ ọlọ́wọ́n á gbàgbé rẹ̀ kéṣe pé kò rántí rẹ̀ àmọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ó gbé ọ sípò ẹni tí ò ní rántí àti sentí ó jẹ kó sentí ó wúlò fún láyé tí ó fi wúlò fún lálùkìyàmù ìtumọ̀ rẹ̀ nù àmọ́ kì í wọ owó bá gbàgbé rẹ̀ ń ṣẹ́jú àyà ó pòórà tọ́ba gbàgbé rẹ nítẹ́jú àyà táwọn yàmùyàmù lásán bá dàbọ̀ wàhálà ayé rẹ dòfò yàmùyàmù lásán tí ò lè géèyàn jẹ wàhálà àwọn ọkọ̀ dànù ọlọ́mọ rẹ ti wàhálà àmàfi dàrú tọ́ba gbàgbé wa á dàrú pátápátá kúkúrúngodo ni torí pé tí yàmùyàmù tọ́lọ́ba gbàgbé wa tí ọ̀ máa sọ wa tí ọ̀ máa kíyèsí wa sẹ́wọ̀n káwọn yàmùyàmù gbogbo ibi tọ́ba ti gbà wọlé lára rẹ̀ wọ́n máa bọ̀ ni wọ́n gan náà nìsín ò ní rántí pé kò lé wọn yàmùyàmù kan bá wọnú agbárí rẹ̀ sọ ma pé tiẹ̀ bá ọ àwa pé yàmùyàmù yẹ wọn lọ bí thousand sẹ́wọ̀n kéèyàn ti lọ kò nídìí kọ́ jẹ́rùn sẹ́wọ̀n kéèrùn báwọn ṣe ń wọlé ìyọnu ni wọ́n máa gànyàn ni wọ́n máa bùnyàn jẹ lọ́nà tó yẹ kó wọ́n máa pariwo ni ìjà ń pè níjà lọ èrùn yẹn bá dàgbọ́ ó pò sùn wàláì tọ́lọ́ ń bá gbàgbé wa à ọjọ́ yóò ní dá o kò ní dá tọ́lọ́ bá gbàgbé wa yóò rí pòǹgbò gbogbo lé wa wàláì yóò sì rí pé gbogbo wa ló ń kó sí ọyọ sẹ́yìn máa pé tọ́lọ́ bá gbàgbé wa sẹ́mọ̀ ọ̀yà ni ilé orí ọlọ́run ẹlẹ́dàá wa kì í gbàgbé àwọn awitọ̀ sẹ́nu jàǹjà jàǹjà òní ọlọ́ tí o ti kó o ti gbàgbé gbogbo èèyàn lówó èmi ò lówó gbogbo èèyàn rí máka èrò rẹ̀ kójọ ọlọ́run gbogbo ọlọ́sẹ̀ ìdánwò tá ń pàṣẹ èmi ò tí ì pàṣẹ o ọlọ́run má gbàgbé àwọn òye ẹgbọ́rọ̀ tí o bá lẹ̀ kíkọ́ bá ọlọ́run bá tí wọ́n bá ti ṣe tó fi bọ́ sípò ẹni tọ́lọ̀ ti gbàgbé ni lórí tó àmọ́ ọlọ́run bá kì í gbàgbé ah, ó lè jẹ́ kọ́ lọ́n gbàgbé ìsọkúsọ lọ́n sọ dàbí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ pọ́lọ̀ ń dalẹ̀ ayé ó ti di ọjọ́ mẹ́fà ìgbà tó péjọ keje ó rẹ̀ ẹ́ ló wá sinmi àbí òye wa ọlọ́kọ́dọ́ kọlọ́kìnà sẹ̀mà wá ti wà lọ́rùn fi sí tètè àyè mi wà máa má sẹ́nà mi lóko bẹ́ẹ̀. ìjọ mẹ́fà la fi dá sẹ́mà àti ilẹ̀ àti gbogbo nǹkan kọ́rẹ́ wá. a kò tẹ̀lé tètè láéláé kọ́rẹ́ ta ok ọrẹ ọlọ ẹ̀yin wa ń bá a sinmi ẹ ń bá a sinmi ń jọ keje fa abẹ́rẹ́ rí nǹkan mẹ́ oríṣiríṣi àdánwò tá la gbá létí ta létí ń ro so gbogbo àwọn ìròyìn àbùkù ìròyìn tó láàyè a kì í fi ròyìn ọlọ́run ọba a kì í fi ròyìn ọlọ́run ọba nítorí pé òun lọ́ba tó pé tó pé pérépéré tí nǹkan kan ò pé tó nílò lọ́dọ̀ alùsùnàtì ọ̀lùjọ́mọ́ wọ́n ní gbogbo ń tọ́lọ̀ wọn bá fi rin ilẹ̀ fúnra rẹ̀ á fi rin ilẹ̀ fún gbogbo ń tọ́ bá lé jìnnà síra rẹ̀ á lé jìnnà sí ó ní òun huwa al-hayyu òun lọ́ba abẹ̀mí ó tún ní Allahu òun ní Allah òun lọ ní al-uluhiyya àfihàn ilẹ̀ fún pò nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn la ilaha illahu ó lé yéjì ọlọ́hun jìnnà sí gbogbo nǹkan míì yàtọ̀ sóun nìkan àwọn àfihàn ilẹ̀ fún à ń lé jìnnà sí gbogbo ẹlòmíì tó yàtọ̀ sí alḥayyo ọba abẹ̀mí ni alqayyum ọba tó dádúró tí o bùkátà kankan tí gbogbo nǹkan bùkátà rẹ láti ọ̀kọ́dùhù sinatun wala nawm ó lé òǹgbé ògbé ó lé jìnnà síra rẹ ó tún lé oorun ó lé jìnnà síra rẹ alùsùn náà sọ pé tọ́lọ̀ fi lè lé nǹkan jìnnà síra rẹ bàbá nàbì sallallahu alaihi wasallam ó lè jìnnà sọlọ á lè jìnnà sí ọlọ ṣùgbọ́n lọ́nà tó ṣe wípé á wàá fi àtòdìjẹ ń tá a lè jìnnà o eléyìí tó pé nínú àtòdìjẹ rẹ̀ rinlẹ̀ fọlọ mo rò pé yé wa nàǹfì ànilẹ́ máa nàfà hù ànàfẹ́. أو نفاع عنه رسوله صلى الله عليه وآله وسلم نفيا يستلزم إثبات كمال الضد àlejìnà sọlọ bó ṣe lejìnà síra rẹ mánàbí ṣe lejìnà sọlọ àmọ́ nílé lejìnà tí ó sọ di dandan fún wa ká fi àtòjìjẹ ń tá a lejìnà o èyí tó pé pérépéré rinlẹ̀ kọlọ̀ lápẹ̀jù ẹ̀ á sọ pé wa ma kana rabbuka nasiya eléyìí náà fi òní olúwa ẹlẹ́dàá wa kì í gbàgbé nítorí pé òun ni ọba tó ṣe wípé nǹkan kan kò pamọ́ sí nǹkan kan kò sókùnkùn sí báwo wa ló ti fẹ́ gbàgbé a ti fi ìhàn gbogbo nǹkan sí rinlẹ̀ ká tó sọ pé lẹ́yìn ìgbà tá a sọ pé kì í gbàgbé a sọ pé la ta'khudhuhu sinatun olú ẹlẹ́dàá wa kì í tòògbé wala nawm kì í sì sùn likamali qayyumiyyatihi likamali qayyumiyyatihi nítorí pé ìdádúró rẹ̀ ìdáwà rẹ̀ òun ló pé jù bó ló ti wá fẹ́ tògbè báwo ló ti fẹ́ sùn nítorí báwo lè dá dúró là ṣe ń tògbè a lè dá dúró là ṣe ń sùn àtọ́ba lè dá dúró mọ́tò gbé má sùn ó rí borí oorun láwa bọ̀ tọ́ba ti sẹ́ títí kí náà ṣẹlẹ̀ yọ rẹ̀ ó sùn tọ́ba tún sùn tá a bá tún dọ́ dára rẹ̀ ó sùn dídọ́ gbèdé torí tí wọ́n bá jí ọ tọ́ba ara ya bí pé ah, ilé ojú ẹ̀ ti sùn ó tún máa bá lọ ilé ojú ẹ̀ ti mà ó tún máa bá lọ lọ́lọ́gbàrán títí tí wọ́n fi di pé wọ́n fọ́n fèrè wọ́n fọ́n fèrè sí kù torí wọ́n lè dá dúró ó tún máa bínú pé kí ló dé tẹ̀ jí mi á ah, pé èèyàn yóò da mo tún á sùn látàárọ̀ torí pé ìwà Amalo lọ́wọ́ ẹlẹ́dàá kò bùkátà ẹnìkan kan torí kò ń lọ lọ́rọ̀ ní ọ̀rọ̀ tó pé lam yalid kí ló dé walam yulad kí ló dé náfíò ní gbogbo eléyìí kí ló dé tí òbí mà kí ló dé tẹ́nìkan kan nítorí kò ní al-ghaniyyu ghinan mutlaq olórọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ wọn á fẹ́ bí ta ni torí pé àwọn bùkátà bàbá wa wọ́n ṣe bí wa àwọn bùkátà ìyá wa wọ́n ṣe bí wa ọ̀lẹ́ burúkú ni wa wọ́n ṣe bí wa àmọ́lúwa ẹlẹ́dàá wa òbúkátà ni bọ́dì everybody ń bùkátà rẹ̀ everything ń bùkátà wọ́n lẹ́m yàlẹ́ kò bí ma nítorí pé kò bùkátà anybody ọmọ ọlọ́mà kò sí pè ránṣẹ́ mhm. kódìrà tùfà ń bomi fa ìwọ́n bùkátà rẹ̀ nítorí pé ìwọ ìwọ fúnra ara rẹ tó bá dànfó láìjà rẹ tó ló bùkátà anybody àyọ jẹ ọba jẹ ìyọ jẹ ọba jẹ ní ìsìn tó bá ń pọ ọmọ ọlọmọ rẹ bá rẹ wà ń bá ra búrẹ́dì ẹ̀wà àti gàrí mo tẹ̀ fẹ́ jẹ lónìí ọwọ́ bá ń pọ mi lọ́dà fún ọ àbí òye lọ́wọ́ àtijọ́ kan ẹlẹ́bí mi mọ́mì mi bẹ̀ mí sẹ́yìn náà bẹ̀ mí sẹ́yìn tálẹ́ tí tálẹ́ rò pọ̀ yẹ sí mi lọ́wọ́ bá sunkún kọ́ bá máa fún mi ó <laughs> ó lè mi kọ́ mọ́ mi ó torí pọ̀ lẹ̀ làwa ni ọ̀lẹ làwà á lè dá sí a nídìí ẹlòmíì torí rẹ̀ lẹ́sìn máa sọ́ọ̀gù kíkẹ́ bí ma lẹ́sìn máa sọ́ọ̀gù kọ́ ọmọ mẹ́jẹ kọ́kọ́ mọ́ lọ kú kẹ́tù padà sí sùpà wá tàbí òye wa bọ́ọ̀mù ìyá ti ṣe wà lọ báwọn bàbá náà ti sọ́ọ̀gù ní tọ́wá jẹ́wọ̀ nìkan róńdó iná wọn bá dá dúró ńgbà yẹn bọ́yọ̀ ti dákú dáwọ̀ tọ́lọ̀ padà kọ́ pé kó kú so àwọn bàbá yẹn wọ́n ti sọ́ọ̀gù bí ẹlòmíì wọ́n ti sọ́ọ̀gù bí ẹlòmíì kọ́rọ́rùn Kọrọ tó àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n bí ọ wọ́n tún bí ẹlòmíì torí pé ń lọ kú mọ́ wọn lọ torí bàbá ń bá lọ sóko ní ìsìn ẹ̀hẹ́n inú bàbá rẹ̀ ó dùn ah, máa ń tó lóko dè mí torí pé ọba sọ ọba kọ́ máa ń tó lóko bàbá òṣòwò torí pé àwọn wa bàbá rẹ̀ tún ti bẹ̀rẹ̀ sí ní dáhùn ẹ̀ka ẹ̀ka alẹ̀ lóríṣiríṣi ọ̀dà sí ìgboro ó tún dákẹ́ sẹ́yìn ìlú ó tún dákẹ́ sí ìlú òdì àwọn ọmọ láti fi takókó rẹ̀ ẹ̀yin ẹ̀ mójútó bísínẹ́sì yín owó ti di púpọ̀ torí kọ́ máa wà bẹ́ẹ̀ náà ni ìwọ náà ní ìsìn tó bá fẹ́ kọ̀lọ̀kọ̀ ọmọ kọ́ àwọn ọmọ rẹ̀ tó ń torí pé ìwọ ní máa bẹ láyé lọ láyé láyé káwọn ọmọ rẹ̀ náà mẹ́kọ́ yẹn nítorí pé ò ní fẹ́ kí dáadáa yẹn tán nínú ilé rẹ̀ bàbá kápẹ́ńtà ńkọ láti kékeré ló ti máa kó àmọ̀ láwọn ọmọ lọ́wọ́ yóò ti máa dáko àwọn irinṣẹ́ yẹn chizu mo ní kó mú wa ọmọ bàbá mú àmà wa ọmọ chizu yàtọ̀ sí àmà á ọmọ àjànà kúkẹ́ yàrá àmà lélẹ́yìn. ọmọ náà kọ́kẹ́ ó ti wá dájú pé àmà <laughs> oníkálukú àwọn bàbá bíríkìlì yà ń kọ́ wọ́n ti máa fi ọ̀bẹ rẹ wọ́n ti máa fi mọ́mọ́ yàtọ̀ sí rọ́ọ̀bù èyí tó máa fi rọ́ọ̀bù aró ògiri gbogbo ẹ̀ lọ́mọ́ ti máa dáma òun náà ti lè máa dálé kókò kókọ́ níbi táwọn bá wà torí pé bàbá rẹ̀ ń kọ́ is a bricklayer ni gbogbo wa jẹ̀mọ́ ẹ̀ńtọ́ bá máa wò tọ́fẹ̀ kọ́ mọ wọn máa wò nítorí pé kíni òní fẹ́ pé gbogbo fọmúlà a fọmúlà b tó kórí òun wọn kàn kú pẹ̀lú rẹ̀ láì rẹ́ni pọ̀ sí la sobilẹ̀ ayé ti ṣe wà nù jẹ̀mọ́ ọlẹ́ la wa àmọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run bá kì í sọlẹ̀ ìgbà tí wọ́n sọ kọ́lọ̀ ń bí ma ó ti sọ sọkúsọ ọ̀rọ̀ burúkú ló tẹnu rẹ̀ jáde ọ̀rọ̀ tó lè mú kí sámọ̀ jábọ̀ lọ sọ yẹn torí rẹ̀ padà kọgbà Islam kò yé sọ̀sọ̀kúsọ torí tó bá sẹ́kù ṣáìkù tó wà ó tún máa sọ náà ìta wà sí táàpù bọ́ lọ́wọ́ sọkúsọ ṣíṣe rẹ̀ ọ̀ràn yẹn ni ajá kékin ló ṣe tó fi bọ́ lọ́wọ́ sọkúsọ kó gba islam ọ̀ràn yẹn ni kó gba islam ọ̀ràn yẹn ni kó gba islam aslim tẹ́sílám gba islam kó lè bá a la eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wa ma kana rabbuka nasiya àwọn aljahmiya àwọn ló máa ń ròyìn ọlọ́run pẹ̀lú àwọn àròyìn tí ọ̀dà bákan náà Mu'tazila an-nafyul mahad wọ́n sọ pọlọ kìí sọba abẹmí kìí sọba tó dáwà kìí ṣẹni tó lérò ń gbà kìí sọ lùgbọ́ kìí sọ lórí kìí sọ lùmà so báwọn ṣe máa ń ròyìn Ọlọ́run a ti ti máa ń pé kò ní nǹkan báyìí kò ní nǹkan báyìí kò ní nǹkan báyìí kò ní nǹkan báyìí kìí ṣe ròyìn ẹ̀yìn. ìròyìn àbùkù ni torí ẹ̀ ní alùsùnà sọ pé tọ́lọ̀ ń bá tiẹ̀ sọ pé ní nǹkan kan ẹ̀yin ò lé nǹkan jìnnà sọ́lọ̀ àmọ́ lọ́nà fi àtòdìjẹ́ rẹ̀ eléyìí tó périn lẹ̀ fọlọ̀ àwọn yẹn fún ọ wọn gbádùn àwọn là ń pè ní àwọn ẹni tí máa fẹ̀yìn àwọn àròyìn wọ́n fẹ̀yìn ìròyìn ọlọ́run ti àgbá wọ́n ní kò yẹ ká fi ròyìn ọlọ́run ntọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ wọ́n ní kò tọ́ sọ́lọ̀ àwọn kan àwọn tí wọ́n á jẹ́ àtòdìjẹ́ tiwọn à ń pè wọ́n ní mushabbiha àwọn olùfọlọ́ǹwé ẹ̀dá tó dá wọ́n ní ìríran rẹ̀ bí ìríran tàwọn ìgbọ́rọ̀ rẹ̀ bí ìgbọ́rọ̀ tàwọn ìsọ̀kalẹ̀ rẹ̀ láti sánmà wá láti sánmà lókè sánmà lọ́nlọ́nlọ́n wá sí sánmà ilé ayé lóru ojoojúmọ́ báwọn ti fẹ́ sọ̀kalẹ̀ ní ìsinmi torí àkàsọ̀ àwọn sọkúsọ nìyẹn wọ́n lè pọ́wọ́ rẹ̀ okùn tó báyìí ojú rẹ̀ ọ̀fẹ́ tó báyìí àwọn ilé là ń pè ní kíni alimusẹbẹha alimujẹsima àwọn tó sọ ọlọ́ọ̀dì abara bíi tiwọn torí ẹ̀ náà ti fòfin ilé lẹ̀ al-mu'attila ya'buduna 'adaman wal-mushabbihatu ya'buduna sanaman àwọn ẹni tí kìí fi ròyìn ọlọ tí kìí fi rinlẹ̀ fọlọ ntí ò sí ni wọ́n ń torí ntí ọba ti ní ròyìn ẹyọ kan kò sí àwọn ẹni tí sì ń fi ọlọ́run fi wé àwọn ẹ̀dá rẹ̀ eré làwọn ń sìn torí ngbà bá ti ní ọwọ́ rẹ̀ bí ọwọ́ yín ẹsẹ̀ rẹ̀ bí ẹsẹ̀ yín ojú rẹ̀ bí ojú yín ẹ padà yàwòrán fún náà ni yọ padà di eré torí ẹ̀ wọ́n sọ nínú súnà bàdáwà sọ pé kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan ní ọ̀parun àfojú ọlọ́run bákan náà tabaraka biyadihi almulk biyadihi. ọlọ́wọ́ bákan náà ńgbà tí anabi sallallahu alaihi wasallam ń sọ fún anú àdéhìí pọ́lọ̀ lẹ́sẹ̀ tí ó gbé lórí iná jahannam kó fi pariwo ṣé wọn tún sẹ́kù ṣé wọ́n tún sẹ́kù kò á túmọ̀ sí fọ́ọ̀mù ayé ọlọ́run pé ó lójú ó tún lọ́wọ́ ó tún lẹ́sẹ̀ òkè látòkè wálẹ̀ àwọn bọ́dì tó kù we can draw it ah àwùjọ bìlẹ̀. mo rò pé yé wa ọ̀gbọ́dọ̀ rọ́bẹ̀ láéláé torí pé ọlọ́run lẹ́yìn sẹ́ka mithlihi shay wa huwa as-sami'ul basir olólùgbọ́ olùrí. a ẹni tí ó bá ṣe súnà ó pàdánù ẹni tí ó bá kọ̀ láti ṣe súnà ó pòfò ó lè gbọ́ gbogbo orú àǹkà wọ̀nyí àfi nínú súnà àbí kí lẹ́yìn máa sọ náà nínú ojú ọ̀nà tó wà nínú kọ́nà tó bára rẹ̀ kọ́nà bú kílẹ̀ yìí máa sọ nípa ọlọ ọlọ adúpẹ́ wọn náà jẹ́ tètè gba súnà kọ́ ọ gbọ́ àwọn ọ̀rọ̀ tó da kẹ́sìn ló lè bá sùn wọn. akramakumullah lọ́dọ̀ àwọn súnà kò sí nǹkan náà tó ti lè dàrú máa yín lójú tó ti lè rójútu rẹ̀ nínú súnà nínú kìtàbọ̀ súnà gbogbo nǹkan ní nǹkan ọ̀sà náà. àbí gbà tó ṣe pé ẹni kìtàbù lásẹ̀lẹ̀ fẹ́ máa kà ẹ̀yin ọ̀fẹ́ fi súnà sí kankan torí pé kìtàbù ti tó kìtàbù náà gbọ́ yìí torí pé èèyàn ọba ti tẹ̀lé súnà bó ló ti fẹ́ gbọ́ alùkìtàbù yìí ó lè gbọ́ yìí ẹ ó ní kèsì pé gbogbo súnà náà làwọn ẹtẹ̀lé bọ̀tà àwọn ètò ọba tako làákàyè làákàyè ta gánà rí làákàyè ta ni ẹmí ìtọkọlọ rẹ bá pé jù wá nù pé oní ọba ti tako làákàyè rẹ káwá àwọn awò tí la ka yìí àwọn èèyàn yòókù sọ ọgbọ́n tó wọn ẹni tí la ka yìí rẹ pé jù nù yìí gbé wá káwọn awò tí la ka yìí àwọn èèyàn míì ti sara yìí sọ ọgbọ́n tó kàn nù irọ́ lásì ọlọ́run sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ ó ń yiri rẹ wò òní tó bá ṣe déédéé làákà yìí ọmọ kó òní làákà yìí torí pé ọ̀rọ̀ tó sọ̀ gan àìní làákà yìí wọn kù ọ̀rọ̀ ọlọ́nkọjá tó bá bá làákà yìí ọ̀rọ̀ anábì tó fẹsẹ̀ rìn lẹ̀ ọkọjá tí ọba ta kọkọlọ wa ọpọlọ wo ló ń gbé kánà irọ́ lásán ìwọ ń tiẹ̀ sọ wọn pé tó ṣe wọ onílà ìmọ̀kan látàrí pé ẹ ti sọ pé ẹ̀yin ọ̀gbọ́dọ̀ béèrè lọ́dọ̀ àwọn olùkọ́ yín kẹ́ ẹ má bàa sórí ibú ibi tí nǹkan ti sẹ́yìn nù tètè darapọ̀ mọ́ súnà wọ́n máa béèrè nù súnà tí ọba yé yẹn kọ́lẹ̀ onọọma onótù béèrè lọ́dọ̀ ẹni tó mọ̀ jùlọ wa fawqa kulli dhi ilmin gbogbo ẹni tó bá ní mà gbogbo ẹni tó bá ní mà ẹni tó tún ní jùlọ wà sunna lèyàn máa gbà tí gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ táàbùrú ifá ìmọ̀kan ló gbà torí àwọn èèyàn kẹlẹ máa takora wọn ló kọ pa kàn fẹ́ takora wa pékin pékin gbogbo nǹkan tí ẹ fẹ́ kà ó ti wà ó sì hàn náà ní wàhálà torí ẹ wa ma kana rabbuka nasiya olúwa ẹlẹ́dàá rẹ kì í gbàgbé ǹjẹ́ a lè máa ṣe ládùú àgbà ìgbàgbé ń kí lọ́ọ́ máa fà á nígbà three one three àbí nọ́mbà ọ̀lẹ́ máa pè náà àwọn nọ́mbà fídíò àkọ́ àti máa pè <laughs> eh, so wàá gbé wàmà kánà rọ̀bù kánà sí yá wàmà kánà rọ̀bù kánà sí yá wàmà kánà rọ̀bù kánà sí yá àà rárá <laughs> so rọ̀bù kà nìyẹn ìwọ ò ní di rọ̀bù kà lórí wa sọ pé bàbá kárọ̀ rọ́bù kalẹ̀ sí ya ọ̀fẹ́ máa gbàgbé fa nínú súnà ọ̀nà tó máa tọ̀ ni pé máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ tó máa ti tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ tó ti jìnnà sẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú gbọ́lọ̀ ọpọlọ rẹ yọ máa rántí ìgbàgbé ó dín kù fọ. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهار أول ما نقع السنة وسقوا الاستغفار مفتاح الخيرات كلها ما ترى فريد جنازته أني àwọn kọ́kọ́rọ́ gbogbo àwọn olè lápapọ̀ torí kí tọlọmọba fẹ́ Ọpọ ní ìtọrọ àforíjì wàá jìnnà sẹ́ṣẹ̀ púpọ̀ wàláhì ó rí àwọn orí ńláńlá tọ́lọ̀ ọmọ ẹ̀sẹ̀ fún ọ ẹ̀ṣẹ̀ ní máa ń kọ dínà nǹkan nísìnyí àwa mẹ́wàá ń jọ wó orí kan ó rí tọ́ bọ́ sáwọn kan lọ́wọ́ yóò rí torí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ aburú rẹ̀ pọ̀ wọ́n fẹ́ẹ́ ṣe bí ẹni ọlọ́run máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ jìnnà sẹ́ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn rí torí sí fún ma so náà ó máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ṣetán ó máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ṣetán torí ẹ̀ ó ní sọ yìí pé ọlọ́run ló mú mi gbàgbé ọlọ́run gbà mí lágbè hmm, àwọn sọkúsọ nù mo gbàgbé mo gbàgbé àmú mi gbàgbé tọ́wọ́n kọ́ ọ̀dà kọ fáìlì mabni lil majhul àmú mi gbàgbé ṣetán ni wọ́n máa ń sàn ní ìhù illa shaitan an alukóra ṣètọ́ni ló mú mi gbàgbé rẹ̀ so nítorí ẹ̀ a kì í fi aburú ti sọ́dọ̀ lọ torí rẹ̀ alukur'an tó bá gbàgbé rẹ̀ òní sọpọ́lọ̀ ló mú mi gbàgbé rẹ̀ ṣètọ́ni ló mú mi gbàgbé rẹ̀ torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé nínú iṣẹ́ ọwọ́ àṣetọ́ni ni kó mọ gbàgbé ṣe wàá máa ṣe ìtọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ aláàánú lọ́lọ́ ọlọ́run ọba òní jọ gbàgbé má ilé àmọ́ sáwọn pé ìgbésí ayé tẹ́lẹ̀ náà àlè máa wà bá ṣe wà ń gbàtà kọ́ tá a wà ní dáadáa kan torí tó bá wà lọ́dọ̀ tó ti dàgbà jù ká pé nísìnyí gbá kojú rẹ ọkàn ṣẹ̀ṣẹ̀ wọ bí àwọn twenty twenty one twenty two títí lọ síbi forty a gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láyé tètè máa ṣe ń gbà yàn kápẹ́ nǹkan ọpọlọ ni ní bùkátà pé ìwọ náà ọ̀fẹ́ ní nǹkan tó ṣe tí ó wúlò fún mi yẹn kápẹ́ bí àwọn òwe lọ́fẹ́ kọ ọ̀fẹ́ sa àwọn tíra ọ̀fẹ́ gbé ọpọlọ jáde pé yẹ nǹkan yìí wúlò fún mi yẹn àwọn ọdún yẹn lọ ẹ kó tètè máa ṣe tòlóòtọ́ lẹ́yìn tá a bá ti di fọ́tì tá a kọjá fọ́tì ọ̀nbẹ nú àwọn èèyàn tó jẹ́ pé ọpọlọ wọn tún sharp so ṣùgbọ́n from there upward ọpọlọ yọ rẹ̀ ẹ́ tí èèyàn bá ru ẹrù títí títí títí yọ rẹ̀ yẹn so yọ máa rẹ̀ ọ́ nítorí máa ń bí gbàgbé ọdún náà wà ń bẹ̀ ọdún wà nù tí máa bí gbàgbé tó máa ti ń dàgbà ọ̀ máa gbàgbé nínú nǹkan mẹ́wàá tán bọ́ sọ tó bá yá ó lè jẹ́ pé méje lọ́ọ́ rántí yóò tún dínkù ó di márùn tó bá yá yóò di mẹ́rin kí ni mo ní mo fẹ́ sọ ọ̀rọ̀ kan bẹ lórí mi tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan o ha mo sì ti gbàgbé ọ̀dà báyà mo lè rántí sọ̀rọ̀ <laughs> máa gbọ́ àwọn àgbàlagbà wọ́n ti documentary kan àwọn wọ́n láwọn medical doctors ní England wọ́n ṣe ìwádìí kí ni máa ń jẹ́yàn gbàgbé tó bá ti dàgbà ǹjẹ́ a lè ṣe oògùn kan tí ó jẹ́ amúnimáàmá gbàgbé àbí a dín ìgbàgbé kù fún ni tí wọ́n wá ṣèwádìí wọ́n lu àwọn èèyàn púpọ̀ láti dàgbà látọdún tó ti lọ síwájú yẹn wọ́n ní percentage tó fi máa ń gbàgbé percentage yẹn yàtọ̀ síra wọn conclusion ni pé tọ́mọ yẹn bá ti dàgbà débì kan nínú àwọn nǹkan tí ó máa ṣe tí ò ní sáláì máa ṣe ò náà ní gbàgbé èyí tó pè fákìs oníkéèyàn ọjọ́ ọmọdé kọ́mọ́tì dàgbà débì kan kọ́ wá nígbàgbé ń dàn láàmú á eléyìí ń pè fákèsì sígbàgbé yẹn bá ti pọ̀ jù ó pè fákèsì ọgbọ́dọ̀ lọ sí tù wọ́n bọ̀ yẹ̀wò bóyá nǹkan kan ń lọ lọ́nà tí ọ̀tọ̀ nínú ọpọlọ rẹ̀ wọ́n yẹ̀wò ẹ mọ̀ pé àlọ́ áfíríkà ń bì nígbà bá ń ṣe wá akórira ká lọ sípìtù bóyá ńgbà tó ti jẹ́ pé àwọn sípìtù náà ó lè jẹ́ pé nǹkan ò yí àwọn náà lọ títì wọn kàn sọ ọdẹ tí wọn máa fi ṣe experiment ìgbàgbé la gbé lọ ó ti di pórí ń dàrú kọ́mẹ́jẹ pé irú rẹ̀ ó ti lọ ṣẹlẹ̀ wọn náà rọra pọ́ọ̀s kò ní tètè máa ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé lọ́sítù sáhùwalálá so ara ti máa ń ṣẹlẹ̀ láfíríkà ni but níbi tí wọ́n ti lọ síwájú it is not a problem wọ́n á lọ sọ́sítù yẹn wọ́n wò wò wọ́n ti ṣe àwọn ẹ́ńjìn lóríṣiríṣi yóò wo bí ọpọlọ rẹ̀ ṣe ń ṣiṣẹ́ tó bá yẹ pé kò nọ́mà lágbàbí kan wọ́n á béèrè irú oògùn tí wọ́n lè lò tó lè regularize bọ́pọlọ rẹ̀ yẹn ṣe ṣiṣẹ́ lẹ́yìn tó ń bá wọn lò wọ́n wàá wò ṣé ó sì tún gbàgbé àbọ̀ gbàgbé má bìí ti tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti dàgbà wọ́n máa yókù ní anil mọ́ ti dọ̀wọ́ ogun kan sí tó lè gbani lọ́wọ́ kú wọ́n máa gbàgbé náà ni ọkàn máa dínkù yọ́ máa dínkù so lẹ́yìn tó máa ti pé nínú jíjẹ́ yàn oníkágbàgbé. No, nínú jíjẹ́ yàn ó ní kí ìgbàgbé wọn máa lékún pàǹbá ti dàgbà tó ń torí di eléyìí à ń bùkátà ẹlòmínà tí wọn máa ràn wá létí àbí òye wa ẹlòmínà máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́ba yìí gbogbo wọn tẹ́tí ń sọ tó bá débi kan lọ́kàn kan kí là ń sọ lọ́nà rí à ẹ̀ dá tẹ́tẹ́lẹ̀ náà ẹ̀ tó náà ọ̀dà nǹkan báyìí là ń sọ yọ̀ dà fún ọ gbọ́dọ̀ rán mi létí <laughs> torí pé pọ́ọ̀mù yẹn ti wà nù àmà gbàgbé àmà gbàgbé sọkọ atúmọ̀ sí ká sá fún nígbà tó ti bẹ̀rẹ̀ sí gbàgbé torí àdámà wà nù tí ẹ ò ti di àbí tiẹ̀ náà ń bọ̀ so oníkàlùkù tẹ́mi rẹ bá gùn tiẹ̀ náà ń bọ̀ oníkàlùkù ni màá gbàgbé ẹni tó yẹ pé ntọ́rántí nípa yẹ kó òun mú mi ibi tó ń jẹun dé yìí ó ti àti fẹ́ máa pàm lórí ní ọba tún di pé ó ní ẹ bá ń fi kún àmàlà yìí à fún òfin kún àmàlà yìí àbí kí ni mo fẹ́ sọ náà àmàlà lẹ́ni àdúrà ọ̀rọ̀ ẹgbẹ́ àmàlà náà lọ́ba tún jẹ òkèlè bíi mẹ́ta á tún kóhó kóhó omi mo fẹ́ wí o <laughs> bọ́ọ̀mù èèyàn ṣe wà nìyẹn ọmọ èèyàn ọmọ gbàgbé náà ni ṣùgbọ́n lọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam kí sanukuri ọkà fàlẹ́ àtàntà ò ní gbàgbé القرآن يوني ní gbàgbé láéláé torí rẹ̀ náà sọ القرآن. ta'ahadu alukur'an sẹ́bàtì alukur'an ẹ máa kàlákàtúnkà ẹ máa fi ilẹ̀ torí pé máa yára sá kúrò lórí ẹni tó bá ha jòbí ràkúnmí títí máa bọ́sẹ̀ nínú okùn tí wọ́n bá fi dé lọ tí bá ti okùn má ràkúnmí lẹ́sẹ̀ ọ yára yọ ẹsẹ̀ kúrò nínú okùn tọ́ba sọ̀rọ̀ ayọ́ gbọ́ ni tó kú dànù pé ta lọ fẹ́ fokùn bọ̀ lẹ́sẹ̀ don't you know me yóra kún mi ṣe wà ní torí rẹ̀ àwọn tó smart náà ti máa ń pariwo fokùn bọ̀ lẹ́sẹ̀ ọ̀nà tètè túlẹ̀ rakumi máa tètè yọ ẹsẹ̀ bẹ́ẹ̀ làlùkùránì máa tètè ṣáájú bí rakumi máa tètè yọ ẹsẹ̀ ní òkun lọ. ìrìn àwọn ẹ̀ máa kà lákàtúntà á ní ẹ àwọn ọmọ tiwa tó máa ti alukurani wòye gbàgbé a ní àǹtúkà tá a máa fún wa mu àǹtúkọ tó ń hàn ní ó mú kó mu ó sọ alukurani dàgbò ẹ̀kọ́ kíkọ́ lọ́lẹ̀kọ́ ìyànjú ló híhá àìpátì ló mọ́gbàgbé báwọn nǹkan mẹ́ta ń ṣe wà nù ìṣetán láti kọ́ ò lè ní mà ní ìṣetán láti gbìyànjú ò lè hàn kankan èmi ò lè máa rán aláàrán tó rán kò ní sẹ́kù lórí rẹ̀ bí màá ṣe wà nù torí ẹ agbọ́dọ̀ gbìyànjú ẹ wọn lóńdè kan tó bá ti dé má dìkò ní da fóńdè náà àkùránì láti mọ fóńdè dè málẹ̀ torí ẹ ńlẹ́sẹ̀ rí i pé àwọn kan wà tó ẹ pa àkùránì lọ́dọ̀ gbogbo ẹ bí Suratul Fatiha ni kéésì kankan lọ́fà àkàtúnkàní aránumánì tí wọn náà bá ti ń ránumánì tó ọba há láyé ó ní gbàgbé láéláé ó sì máa sọ fún ọkàn rẹ njojúmọ́ pé alukurani yẹn wà tó ń ti bó ṣe ránumánì tó ọ̀dà gẹ́gẹ́ bí sùyàmù Ramadan sùyàmù Ramadan yìí láti ìgbà tí alifájàrí òdodo bá ti yọ títí tó rùn ó fi wọ̀ tí wọ́n mọ̀ pọ́nrán yẹn lọ́jẹ́ lórí rẹ̀ fọkàn rẹ ó dúró di wípé mò ń bá a lọ náà ni ọ gbọ́dọ̀ rò pé àbí kí n jà ní mo máa kúkú lè jà mo lè bá tòun jẹ tọba ti rò bẹ́ẹ̀ tọba ti ní ìsèmá láì jẹun kọlàs alukurani jọ bẹ́ẹ̀ sẹẹri tẹ bá alukurani tí wọn wá ń sọ nínú ẹ̀mí rẹ pé mo ti gbàgbé rẹ mo ti gbàgbé rẹ mo ti gbàgbé rẹ̀ tó ń sọ ọ̀wàtì ọ̀wàtì ọmọ mọ̀lẹ́mì rẹ̀ ndòdìmọ̀ pọ̀ wà ń bẹ̀ máa mọ̀rọ̀jà pẹ̀lú yíyẹ̀wò ní gbogbo ìgbà ó sì níye nǹkan kà lójoojúmọ́ ẹ̀ńdọ́bà alukurani bẹ́ẹ̀ júzù kan lọ́ọ̀mà kà lójoojúmọ́ ajẹ́pọ̀ ọmọ parí rẹ̀ lọ́gbàjọ́ torí pé al-Qur'an thalathuna juz'a tó bá jẹ́ pé juz'u méjì lọ́ọ́ máa kà lójoojúmọ́ ọ́fíìsì kò tó sùn mọ́tàrá ẹ̀ dànù tó tó bá sọ pé màá máa jí lóru ẹ̀ mọ́ iye tó ní jì ó ti bá ntọ́ làkàlẹ̀ fúnra rẹ̀ jẹ́ nù tí ìrẹ̀wẹ̀sì ọkàn bá sì fi lè bọ́ ntọ́ dájú ni pé gbàgbé ẹ̀ ò ní lè ṣe mà torí rẹ̀ físíkò tó sùn lójoojúmọ́ iye jùzù mélòó lọ fẹ́ máa kà lójúmọ́ jùzù kan má ṣe èyí tí ó gbọ́n ọ lápá nítorí pé innal munbatta la ardan qata'a wala dhahran abqa nínú àdìsí tí Imam Muslim gbé jáde àwọn agẹsindẹsin léegun ẹ̀yìn onílé rìn jìnnà gbàtọ́ bá ti dé tó ti dẹ́sin léegun ẹ̀yìn rìn jìnnà o sì ní jẹ́ pé ẹ̀sìn rẹ gan sẹ́kù láàyè torí ẹ̀ ahabul amali ilallahi aduwamuha wa in qalla ètò lè máa ṣe lójoojúmọ́ kọ́lá kọjá pé hizbu kan tọ́jà ìdajì júzù ńlọ lè máa ṣe lójoojúmọ́ kò sí wàhálà mi kọjá ti pé ọ̀ pàtijọ́ kan jẹ tó bá ti ṣe é ṣe kápé gbogbo ń tọ́fẹ́ máa fi ṣe mọ̀rọ́jà yẹn ọ̀hún máa ń kà ní kìyàmù lẹ́yìn nóòrò nàlẹ́ nóòrò ọgbàládà kò kí alukurani ó tún gbàládà kò ti sùn náà ọ àjẹni tó oorun ti ó rí i pé láyé tiẹ̀ tó fi kú òní gbàgbé alukur'an ìwọ wà á di ọ̀kan nínú àwọn ẹni tó ṣe pé yashfa'u lahum alukur'an yawm al-qiyamah alukur'an yóò tọrọ pẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run yóò ní ay rabbi mana'tuhu an-nawma ìwọ olúwa ẹlẹ́dàá mi èmi ní ǹjẹ́ ọ máa sùn láyò èmi ní máa ké ọlọ́run gba ìpè mi lórí rẹ̀ lónìí ọlọ́run bó sì gba àti ìpẹ́ rẹ̀ lórí rẹ̀ torí ẹ̀ kọ́ ọ jẹ́ pé ìwé ṣe bẹ́ẹ̀ wọ́n á bí ọkùnrin sọ̀tì alukurani olóòtì ọ̀hán kankan ọ̀hán kankan ó tuntun ha ntí máa ṣẹlẹ̀ sáwọn ọmọ máa ń sọ pé mọ́ alukurani nù ó tuntun ha ni torí pé gbogbo èèyàn náà ló ti alukurani rí ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ alukurani sẹ́kù lórí wọn ìgbà tí wọ́n apply irú mẹ́tọ́dì yẹn. torí ẹ̀ náà sọ pé kí ló dé tá gbogbo nǹkan náà alukurani tá a gbàgbé suratul fatiha wọ́n ní àkàtúnkà ni ó kéré jù kan ni mùsùlùmí ka fatiha ẹ dákun tó bùkátà mọ̀ ó ń gángan fúnra rẹ̀ mi ni ó ti lé láti gbà tó ti fi lé kí ó ó tún kà sobo lò sí wa ọ gbàgbé náà ni tá máa ń kà lákàtúnkà tá má alukurani ò sì bá ti pàtì òun ti pa yìí ìdínú rí àwọn kan pé ah, ah, kó la jọ ha àwọn òfin wọn ní wọn ń kà lákàtúnkà wọn ń ké máa gánà yá kì í gbàgbé ọlọ́yẹ̀lẹ́dàá wa mọ̀ wá ṣáájú kó tó dá wa ó mọ̀ wá lẹ́yìn ìgbà tó dá wa ọmọ kí ni ń ṣe wá ọmọ kí là ń ṣe nǹkan kan ò sí tọ́pá mẹ́sì nínú àlámàrí wa gbogbo àlámàrí wa rọ́bù samawati wal ardi wa ma bainahuma olúwa wáyé ńlọlúwa sámà méjèèje wọn ò lọlúwa méjì. nínú sámà àtìlẹ̀ kò sí olúwa méjì qul law kana fihima alihatun illallahu lafasadata sọ fún wa ike tó bá yẹ pé àwọn ọlọ́run mi ń bá ń bẹ nínú sámà àtìlẹ̀ ni sámà àtìlẹ̀ ọba ti bàjẹ́ à ń pè léyìn ní dalilu tamanu dalil atamanu nítorí pé tí ọlọ́run bá pé méjì ni. àwa gan ò ní sí sánmà ò ní sí ilẹ̀ ò ní sí ilé iṣẹ́ ni sábà fọ̀gá méjì jọ̀gá ń bì ilé iṣẹ́ yọ dàrú torí pé ẹnìkan nu wa àṣẹ oníjọ tẹnìkejì tẹnìkejì oníjọ tẹnì àkọ́kọ́ oníkálukú sì fẹ́ pro ipò ni wọ́n fi ṣe ọ̀gá níbì torí ẹ̀ tá bá yan ọ̀gá méjì àfi kó oníkálukú ní specialization tiẹ̀ yàtọ̀ sí tẹnìkejì tí omi gbọ́dọ̀ bá lọ dàpọ̀ mọ́ tútù iléeṣẹ́ wọn gbà báwo á nílò báwo á lórílẹ̀ báwo á ní gbogbo lẹ̀ báwo ní sámà tí ọlọ́run bá pé méjì wọn ò ní dá wa wọn ń pè ní dalilu tamani qul law kana fihima alihatun illa Allahu la fasadata òjò lọ́rọ̀ tán lẹ́ẹ̀kan ọba ti rọ̀ torí kejì ọba sọ wípé mi ìfẹ́ kọ́rọ̀ èyí tọrọ sọ pé mo fẹ́ kọ́rọ̀ tó a bó ni o ṣe rọ bó ni o ṣe ní rọ nǹkan méjèèjì ò lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà rọ ọmọ rọ tó lè ṣe máa bẹ má bẹ tó lè wà kò lè wà torí ẹ wọn ní sọmọ àti ilẹ̀ ọba ti bàjẹ́ bàálù fẹ́ fò ọ̀kan ni wọ́n fẹ́ kó fò ọ̀kan ọ̀fẹ́ kó fò tí ọba fò ojú ti kejì tí ọba fò ojú ti ta kọ́kọ́ <laughs> subhanallah iná lọ ló fi jẹ́ pé tọ́lọ̀ ń bá fi lè lọ pé méjì gbogbo ayé ọ̀bá bàjẹ́ iná lọ ń gbọ́ yẹn wàá sọ pọ́lọ̀ mẹ́ta lọ́kàn ọ̀dájú pọ̀ mọ́ tó ń sírò rò pé one plus one equals to two plus one equals to three àwọn ọmọ rondo rondo gan mọ má tìjọ lọ ilé ìjẹun ti jẹ ọ̀kan ṣoṣo lọ́lọ́ qul huwa Allahu ahad sọ fún wa kó yọ yé wọn pọ́kàn ṣoṣo ni Allah tọ́ba pé méjì àníwọ̀ ọdọ́ sẹ́nu pányápányá ga òní sí i òní ọwọ́ adélé ayé tán ọwọ́ àti philosophy ọ̀ntara rẹ̀ dá ó ní actually kan kò tiẹ̀ sọ́lọ̀ yàn ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ olówó wọn jẹun yóò tán wá kú kiri ó dá nǹkan kan mọ̀ torí di ẹlẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́dàá ni olúwa àwọn sámà àti ilẹ̀ wa ma baynahuma àwọn àlàfo tí ń bẹ láàrin ilẹ̀ àti sámà èyí tí ń bẹ láàrin sámà kan sí sámà kejì sámà kejì sẹ́kẹta ẹ̀kẹta sẹ́kẹrin ẹ̀kẹrin sẹ́karùn torí pé gbogbo sámà kọ̀ọ̀kan sí kejì náà khamsumi alifosana five hundred thousand years nìrìn sámà kan sí sámà kan anabi sallallahu alaihi wasallam ó wá gbogbo ẹ̀ láàrin òru kan ó tún padà dé lóru kaná ó tún ti síwájú lọ sí Baitul Maqdis ìpọn sánmà kan òun jẹ́ khamsina alfasana fifty thousand years ìpọn sánmà kejì khamsuna alfasana fifty thousand years ẹ dàpọ̀ bàálù rọ́kẹ̀tì wo ni ó ní rọ́kẹ̀tì wo. fọ́ọ̀nì rọ́kẹ́tì kan ó máa máa rìn lọ títí oṣù mẹ́fà kó tó land sórí mars ìrọ̀lá wọ́n ti rọ epo sí mars náà bí ilẹ̀ lórí rò pé wa kìí sì ṣe lẹ́kejì bó ni lẹ́kejì wà á ah, ojú ti sáyẹn bó ni lẹ́kẹta wà ẹ̀yin sáyẹ́ntìsì ọ̀gbọ́ pé lẹ́pẹ́ méje tẹ́lẹ̀ lẹ́ ń gbọ́ lónìí ẹ̀ wá wa tẹkinọ́lọ́jì nǹkan ẹ̀yin náà mẹ́ta fara ẹ̀wọ̀ ẹ̀wù tẹ́ ẹ̀ máa fi ṣèwádìí. etí ọba ríran dáadáa kó fi awò sójú kílẹ̀ kejìlá wá ẹ mẹ́tì wá kẹta méje lọ́lọ́run sì pè Allah torí rẹ̀ ẹyẹ ẹyẹ sakọ ọ̀ràn ẹyẹ sèse kò sí ròyìn ká ẹ máa sán padà ń kú mi kàn dáàmà kankan ọwọ́ àwọn ọba tó bá wù ọ́ iná ni máa fún yàn nínú mà wa ma utitum minal ilmi illa ìmà kékeré iná ni màtọ́lọ́wọ́n bá fún wa lẹ́gbẹ̀ẹ́ tó ń pè ní mà ọlọ́run ẹlẹ́dà kó fà lùbáríkà sí ètò fún wa nínú mà wọ́n máa bẹ́yìn náà hó máa ń lọ lọ́hùn olúwa gbogbo ń ti ń bẹ láàrin àwọn sámà sí sámà olúwa ń ti ń bẹ láàrin ilẹ̀ sí sámà allahu rabbul alamin olùlúwa gbogbo eléyìí fa'budhu torí náà ó nìkan ní kó a máa sùn ó nìkan ní kọ́ máa sìn nítorí pé a ti sọ pé gbogbo fàábòdò fàábòdò ni tọ́wọ́ àánú alukur'an ìtumọ̀ rẹ̀ ni wàhídòhò bẹ̀lẹ̀ ìbáàdà wàhídòhóní bẹ̀lẹ̀ ìbáàdà ẹsẹ̀ mi lọ́kàn ṣoṣo nínú ìjọsìn kò sin lọ ẹnikẹ́ni tó bá ti lè sin nǹkan míì papọ̀ mọ́ lọ kò pé ọlọ ẹnikẹ́ni tó bá ti pé nǹkan míì papọ̀ mọ́ lọ ọlọ́run sọ fún anabi bẹ́ẹ̀ ó ń tara anabi bá gbogbo àlùmáwí sábà ní ká nàbí ọmọ ẹ̀sìn lọ́ọ̀lọ́ nìkan àwa ń kọ́ ọlọ́ọ̀nìkan náà la gbọ́dọ̀ máa sìn. wastabir li'ibadati wá ṣe sùúrù lórí jíjọ́sìn fọlọ́ wasbir li'ibadati yìí ni wọ́n á ní waftail waftail òfin nínú èdè lárúbá sọ pé ziyadatul mabna taqdi ziyadatan fil ma'na tí wọ́n bá ti ṣe àlékún nínú gbólóhùn tí wọ́n fi bá wa sọ̀rọ̀ táràfi rẹ̀ bá ti pọ̀ ó túmọ̀ sí pé ìtumọ̀ rẹ̀ náà kọ́ yóò tún pọ̀ ju etí àràfi rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ lọ. ṣe sùúrù gidigidi tẹpẹlẹ má sùúrù múra sí sùúrù lórí jíjọ́sìn fọlọ̀ nítorí pé ìjọ́sìn fọlọ̀ ó pè fún sùúrù kọ́ rọrùn àfẹnitọ́lọ́ ń bá ń rọrùn kọ́lá ẹlẹ́dàá kó ṣe ń rọrùn fún wa wàsọ́bìrì lẹ́rìndàdẹ́tẹ́ ọ̀nsìnlọ́ nǹkan sẹ́nu rí fún ọ nípa ìtòlé ayé ẹlòmíì ti torí tó ti torí rẹ̀ fìjọ́ sìn lẹ̀ ọ̀nsìnlọ́ gba náà wọ́n lé ọ lẹ́nu sẹ́ ẹlòmíì pé ká ní àǹfààní ìjọsìn tó ń sìn ọmọ pàdán ò nílé ayé wàsọ́bìrì lẹ́rìndàdẹ́tẹ́ lórí kóńsìnlọ́ ni jàǹbá sí ọ wọ́n jí ọ lówó wastabir li'ibadati òtútù mú burúkú wọn ká lọ sàlùwàlà á ọlọ́ǹgà ẹ má jẹ́ kó wọn sọ kò lè sàlùwàlà torí kó mi tutù wastabir li'ibadati tẹ́lá filẹ̀ jáde ewu ń bẹ ládùúgbò yín àwọn kan máa jiyàn gbé ẹ sá ti jáde ní kára yín mu wọ́sọ̀bẹ̀rẹ̀ lẹ́rìn ìbáradẹ̀tẹ̀ àwọn kan máa gbé wọn ká bẹ́ẹ̀ làwọn lulẹ̀ ayé o ẹ̀hẹ́ sẹ́yìn bá ń gbébi tẹ́ ti ní fọkànbalẹ̀ níwọ̀nba ẹ̀ máa dúpẹ́ fọlọ̀ ẹ̀rí tí àwọn yẹn bá ń lọ mọ́ṣáláṣí ó dàbí ìgbà tí nǹkan lé wọn tí ó mú eré sáré pé tí ó sì ká a ah, ah, gbọ́dọ̀ ṣe sùmẹ̀sùmẹ̀ mi bá ah, àwọn bọ́ìsì wọ́n ti háǹgì ká wọ́n lè gbé bọ́ fọlọ́ ẹ̀ ẹ̀dá kùn láì sí gàlà torí ẹ ó sì lọ sí náà a sì tún sọ pé kọ́ lọ sọ láti ìjàmá. hal ta'lamu lahu samiyya ṣé ìwọ ọmọ ẹnìkan tó lè bọ́lọ̀ ń jorúkọ bí ṣé ẹ̀mẹ́ nìkan tọ́jú olórúkọ ọlọ́run bí bẹ́ẹ̀ ṣe máa sọ pé olóòkọ onísẹ̀mí tọ́ ọmọ ẹnìkan tọ́jú olórúkọ ọlọ́run bí. kò sí o laysa kamithlihi shay'un bẹ́ẹ̀ ni hal ta'lamu lahu samiyya walam yakun lahu kufuwan ahad bẹ́ẹ̀ ni hal ta'lamu lahu samiyya ẹ ra àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dọ̀ ahlu sunnati wal jama'a tá a máa mú wa láti sọ pé Ọlọ́run dàbí àwọn ẹ̀dá rẹ̀ tó dá hal ta'lamu lahu samiyya. ولم يكن له كفوا أحد ليس كمثله شيء torí rẹ̀ kò sẹ́ni tó lè bọ́lọ̀ ń jorúkọ kò sẹ́ni tó lè bọ́lọ̀ ọba tó lè bá du ìròyìn ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀dà bí àwọn ẹ̀dá rẹ̀ àwọn ẹ̀dá alára wọn ọ̀dà gẹ́gẹ́ bí ọlọ́ torí ẹ̀ tẹ́ sọmọ lórúkọ ẹ má dán wò ẹ má lọ sọmọ lórúkọ ọlọ́ ẹ má dán wò ẹ gbọ́dọ̀ forúkọ ọlọ́ kí ẹ má fi pè yàn. àfi bá a ti ṣe gbọ́ ẹ máa ròyìn àwọn èèyàn kan pé aláyé lọ́rùn àbẹ́yẹn ọgbọ́n rí wọ́n lẹ́nìkan aláyé lọ́rùn tálọ́ láyé tọ́lọ̀ Allah àwọn ẹlòmíràn sọ ànábì aláyé lọ́rùn ah! nǹkan ni kéèyàn ọmọ máa kíyè sọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ìsọkúsọ sọkúsọ ẹni ń náà ni ó sì láàfáà lò àfààfáà àti ọ̀dà kéwùmà níjẹ́ ọmọ awéwè kówè torí pé ọlọ́run lẹ́yìn sàkà mẹ́tìlẹ́hì ṣẹ́yìn ọlọ́run ọba lọ́la yìí ọlọ́run ọba lọ́lọ́run anábì ọ̀dà kankan ni nínú ilé ayé àfi kọ́jọ́ pé ọlọ́run ló ní ọlọ́run náà ló tún là nábì ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ tọ́ba ń bẹ́nu ẹni tí máa bá wọn sọ̀sọ́ kù sàn kó wìdúrọ̀ rẹ̀ látòní lọ fànàbì alayé lọ́run alayé lọ́run báwo báyà èyí sani kọ́ nípa ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú alukitaabu wa sunna ó lè jẹ́ pé tọ̀ríkọ̀ ló ń ṣe kàkínú tọ̀ríkọ̀ fẹnu arọ́ púpọ̀ ń bẹ̀ pàtí èsì mà làwọn dààmú pẹ̀lú so kò sí ní rẹni tá ló lobó torí gbogbo àwọn yòókù náà òkúkú mà wọ́n máa wò pé kí n lọ sọ tó burú ànábì mà ní aláyé lọ́rùn ní ìsọkúsọ eléyìí jẹ́ bó ṣe ibi ìlà dúró lónìí lẹ́nìkan bá níbi èrè ẹ̀yọ̀ kán kò sí. àlékún. nípa hmm? ẹni tá à ń jọ ń gbé wọ́n ní zakatul fitr ilé ìtọ́jú ọ̀ràn yẹn ká yọ ní ìparí sùyàmù Ramadan ṣé a lè yọ lẹ́ni tí a ń jọ ń gbé àmọ́tá àmọ́ kékeré ni àbí ká kú lọ yọ fara ta ẹni tí a ń jọ ń gbé yẹn ó bá jẹ́ mọ̀lẹ́bí wa tí ọba ti ní ńlọ yẹ ká yọ fún jù nítorí pé tó bá yọ fún mọ̀lẹ́bí rẹ lọ́jà sí kò ṣe sàrà lákòókò kan náà kò sì tún sokun ẹbí pọ̀ tó bá jẹ́ pé mọ̀lẹ́bí rẹ ẹ̀jọ́ gbé ó sì já láìní kọ́ yọ fún níbi tó bá wà ó ní ládá méjì yẹn bàbá ajẹ́bẹ̀ kọ́ yọ fẹ́ni tẹ̀ ń jọ ń gbé. ọlọ́lá dukọ yọfẹ́ni tí ẹ̀jọ́ gbé lọ ńgbà táwọn méjèèjì ẹsẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ nítorí pé tẹ̀jọ́ ń gbé yẹn alábàágbé ni alábàágbé gbàtọ́ yọ zakatul fitiri fún ọgbàládà pé ọyọ zakatul fitiri ó gbàládà kó sí dáadáa sálábàágbé rẹ̀ lóye ìjẹ́bù